àjálù burúkú lágbo tíátà Sisi Quadri kú lójijì àgbọ́sọgbánù ni ikú ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa táwọn èèyàn fẹ́ràn dáadáa ni Tọ́lání Quadri Oyèbámijí tí gbogbo èèyàn mọ̀ sí Sisi Quadri bó tilẹ̀ jẹ́ pé Sisi Quadri làwọn èèyàn mọ̀ ọ́ sí nítorí bó ṣe máa ń ṣe bí obìnrin àti bó ṣe máa ń ṣe ẹ̀kẹ́ ìbú bí obìnrin orúkọ rẹ̀ gan ni Tọ́lání Quadri Oyèbámijí eré ṣènìyàn ṣẹranko níbi tó ti ṣe ẹ̀kẹ́ ìbú dáadáa ló gbé e sáyé bó tilẹ̀ jẹ́ pé ó ti kópa dáadáa nínú eré olóògbé ajílẹ̀yẹ òjijì ní ikú òṣèré táwọn èèyàn máa ń lò nínú eré dáadáa pàápàá èyí tó bá ti jẹ mọ́ àwàdà náà ń gba orí ayélujára kan ohun tó ń ṣe àwọn èèyàn ní kàyéfì lórí ikú rẹ̀ ni pé kò sẹ́ni tó gbọ́ pé ó ṣàìsàn tàbí pé nǹkan kan ń ṣe èyí ló fà á tí ọ̀pọ̀ èèyàn kò fi gbàgbọ́ pé òṣèré náà ti tẹrí gbaṣọ a kò tí ì mọ pàtàkì ohun tó ṣokùnfà ikú Sisi Quadri lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ àmọ́ ohun tá a gbọ́ ni pé ó ti tó ọjọ́ díẹ̀ tó ti ń ṣàárẹ̀ síbẹ̀ kò fún ara nísinmi wọ́n ló ń lọ sí oko eré torí ó ń ya àwọn fíìmù kan lọ́wọ́ ó sì ń kópa nínú àwọn eré kan èyí sì ni kò fi ráàyè lọ sílé ìwòsàn nígbà tí àárẹ̀ tó gbẹ̀mí rẹ̀ yìí dé lójijì wọ́n gbé e dìgbàdìgbà lọ sí ọsibítù ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn LAUTECH nílùú Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la sì gbọ́ pé omi èémí ìkẹyìn sí lọ́sàn-án ọjọ́ ẹtì friday ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 yìí lẹ́ni ọdún márùndínláàdọ́ta 45 ọmọ bíbí ìlú ìwò nípínlẹ̀ ọ̀ṣun ni ọdún 1979 ni wọ́n bí i bí ọ̀rọ̀ ṣe dá lẹ́nu rẹ̀ tó sì máa ń ṣe bí obìnrin ló sọ ọ́ di gbajúmọ̀ láàrin àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ nínú oṣù kẹwàá ọdún 2020 ló ṣílé tó kọ́ sí ìlú Ìwó níbi tó ń gbé iṣẹ́ télọ̀ ló yàn láàyò láàárọ̀ ọjọ́ rẹ̀ kó tó di pé ó darapọ̀ mọ́ àwọn òṣèré tíátà ọ̀kan òjọ̀kan eré ni òṣèré náà ti kópa ó ti ṣeré lẹ́yìn olóògbé Ajílẹ́yẹ bákan náà ni òun àti Fúnmi Awẹ́lẹ́wà tóun náà jẹ́ òṣèré kan tí wọ́n ń pè ní èbúdọ́là èyí tí àwọn èèyàn tẹ́wọ́ gbà dáadáa tọkọ ni wọ́n jọ ṣe nínú eré náà lọ́dún tó kọjá yìí ni òṣèré yìí rin ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ ìyẹn mẹ́kà ọmọ méjì ọlámilékan oyèbámijí àti ọlámídé oyèbámijí pẹ̀lú ìyàwó kan ni òṣèré náà fi sáyé lọ ọjọ́ tó kú yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àfihàn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ kan tí kúnlé afọláyan kọ èyí tó pè ní aníkúlápó níbi tí ọmọkùnrin náà ti kópa tó jọjú ọ̀pọ̀ àwọn tó sì gbọ́ nípa ikú rẹ̀ ni wọ́n ń pariwo pé irú ikú kílẹ̀ yìí wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ wò ó tán nínú eré aníkúlápó báyìí ni Florence Babasola àti Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.